ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له mọ́kànlélógójì lọ síwájú nínú sọ́ọ̀tù alẹ́ náà ọlọ́run ti àlàyé fún wa gẹ́gẹ́ bí ó ti ṣe ṣẹlẹ̀ pé ńgbà tí màláìsà Jibril alayhi salam tó yẹ sí Maryam alayhi salam ní àyè ibi tí ó wà nínú mọ́sálásí ní Baitul Maqdis bí màlẹ́kà ti ṣe fún nírò nípa pé yóò bí Ànábì Ìsá ọmọ rẹ̀ alayhi salam màlẹ́kà ń fún rò pé yóò bí màkà ọmọ ńlá ni àti pé ọmọ yìí iṣẹ́ tí wàá ṣe láyé iṣẹ́ ńlá ni irú ètò àti fi rán àwọn ẹni ńlá tó fi síwájú rẹ̀ kí wọ́n ti àwọn ànábì ọlọ́run. ọlọ́run bá ń sọ ọ́ fún wa nítorí ọ̀rọ̀ nípa ànábì ẹ̀ríṣà ọmọ mọ́ríyà ọlọ́run tó máa bá a. ó sọ fọkàn sọ́kọlọpọ̀ gbogbo ọlọ́run pé kí ọlọ́ọ̀lù tó kún fún sí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì tara rẹ̀ wọ́n sì nà nítorí pọ́pọ́ lẹ̀ kálukú fi gba wájú ayé ìsìn kálukú ó dé sí lọ́la àlùkòyáàmà ní màní lọ́dọ̀ lọ. a sì ti mọ̀ yín pé ẹni tí yóò wọlé ilé tí kò da ọlọ́mọ ti fi wà bẹ́ẹ̀ nǹkan kan náà wọ́n gbàgbọ́ kẹ́kọ̀ọ́ ń ṣe ọlọ́run máa fi wọ́n rò torí àwa tá a jẹ́ mùsùlùmí kí ohun tí ó máa ọ̀kan ṣìnà kó lè bá hàn táwa ìdí tí wọ́n fi ṣìnà káwọn ọmọ bá ṣìnà bí wọ́n ti ṣe ṣìnà. ọlọ́run ní ẹran ti létí ìyá ànábì Muhammad sallallahu alaihi wa sallam. خالق الملائكة يا مريم إذا كنا ليس أسوأ مريم هو إيوه، مريم إن الله يبشرك بكلمة من في الله أمير أمفانيرو pẹ̀lú ọmọ ọmọ yìí yàtọ̀ sí àwọn ọmọ yòókù wàá fi ṣùgbọ́n tí o ti sábà fi bíbí rẹ̀ kìí ṣe pé ọkùnrin ìní ọ̀dọ́ lájọṣepọ̀ ṣùgbọ́n gbólóhùn ọlọ́run èyí tí ṣe máa mú kí nǹkan rí bẹ́ẹ̀ ó sì rí bẹ́ẹ̀ lọ́lọ́run ó fi tẹ̀dọ̀ ọmọ yìí ọmọ ọ̀tọ̀ lòun irú àwọn ṣe ké bìkẹ́lì lẹ́sìn ọlọ́run fún wa ní ìrò pẹ̀lú nípa gbólóǹkan ọmọ tá a fi gbólóǹkan dá gbólóyè ọ̀dọ́ ọlọ́run ní oṣù wá wá ìyẹn ní pé ọmọ tó bí sábà bí bíbí rẹ̀ náà ní gbólóhùn ọlọ́run ètò kọkùnrin náà bọ̀ lò pọ̀ a sì ti mọ gbólóhùn náà lónà ní gbólóhùn jẹ̀bẹ̀ kùn jẹ́bẹ̀ ọlọ́run bí yéésù sọ pé kí nǹkan kan jẹ́bẹ̀ àyàfi kí nǹkan náà jẹ́bẹ̀ torí ẹ̀ ọmọ tí ó bì àtàrà gbólóhùn lọ́mọ yóò ti wáyé o. tí alárántí nínú àwọn àyàtọ̀ tó síwájú ọlọ́run bá wá ti sọ fún wa nípa Yahya. عليه السلام أما زكريا عليه السلام ọlọ́run fún zakaria ní ìròpé ó bímọ kan yàhíyá lórúkọ rẹ̀ ń jẹ́ nínú ìròyìn yàhíyá oníke musaddiqan bi kalimatin min Allah ọjẹ yóò jẹni tó ṣe pé ọgbà ẹ̀dá kan tá a dà pẹ̀lú gbólóhùn ọgbọ́n yọ gbàgbọ́ ẹ̀ríkẹ́ wọn sí wọn sí wọn sí ìṣẹ̀dá rẹ̀ wọn sí ìbí sọlọ́n ti sọ pé bí dání ó fẹ́rí nù anabi yahya aleyhi salam. مصدقا بكلمة من الله النبي يحيى yóò jẹ ní tó gba ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́run tó ti fi gbólóhùn إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى بن مريم ọlọ́run fún wa nírò pẹ̀lú ọmọ kan tó bí látàrí gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́run ọba wa gbólóhùn náà ni gbólóhùn jẹ́ bẹ́ẹ̀ kí nǹkan ó sì jẹ́ bẹ́ẹ̀. orúkọ ọmọ yìí yóò máa alimẹsí Al-Masih Isa ọmọ Maryam alayhi wàjú wajiha fi dunya wal akhirah àbí ìlọmọ yóò máa jẹ́ fi dunya láyé bí àbí yìí. والآخرة اسم جبيل القيامة ومن المقربين سبحان الله يوسف جو كان إنه أوين تسكي أم وسم الله أوين تسمولو إنه يوسف ọlọ́run bá wá níbi títí ń sọ fún wa nípa nẹ́bí عليه السلام Ari kan náà ní yubashiru kìbìkẹ́lì náà mẹlẹ́kà ní ọlọ́run ọnọdụ mẹlẹ́kà ọ̀sọ̀ fún pé yubashiru kìbìkẹ́lì mẹ́ ọlọ́run bá fún ẹ nírò pẹ̀lú ọmọ kàdáàbì látara gbólò gbogbo èyí mí àti èyí tí èyí tá a fojú rí èyí tá a fojú rí kò sí kan nínú àwọn ẹ̀dá tó ṣe yí pé ìṣẹ̀dá rẹ̀ ọ̀sẹ̀ yìí gbólọ̀ kàn. àtẹ̀mí àtiwọ́ àtòhún àtòhún gbogbo apáta gbólọ̀ kàn lọ́nà tó ṣẹ̀dá gbogbo wa. ẹ̀jẹ̀ èèyàn àti dèèyàn ẹjẹ ní tí ọmọ abẹ àti ẹbẹ bẹ́ẹ̀ náà ló ti dági bẹ́ẹ̀ náà ló ti dé ìpẹ bẹ́ẹ̀ náà ló ti dá sánà bẹ́ẹ̀ náà ló ti dálẹ̀ ìdí ni gbọlọ sọ pé ìnáma amúrúnà lè ṣe ìyìn ìlà ọ̀rọ̀ dínà wọ ànàkúlẹ hàn fẹyẹsẹ àti àwọn Ọlọ́run ọba ń gbogbo ń dà máa ń fẹ́ kọ fẹ́ kò ju sọ fún pé kọ jẹ bẹ́ẹ̀ kó sì máa jẹ bẹ́ẹ̀ lọ àwa ń bẹ lábẹ́ ìtọ́lọ̀ ní ká máa bẹ tí sì ń bẹ kò sí ọ̀nà tá a fẹ́ gbà yọ kú mẹ́. ẹ ẹ rí lódodo ó tó di pé adílé ayé bàbá kan àti màmá kan ni wọ́n ríra wọn tọrọ wọn jọ wọ̀ wọ́n fẹ́ ra wọn bàbá kan àti màmá kan ni wọ́n ríra wọn bọ́yá tọrọ wọn jọ wọ̀ wọ́n tọ́jọ́ fẹ́ zìnnà lẹ́nu kí wọ́n ti sòwò àwọn ọmọ ni so bàbá kan kọlu màmá kan tọmọtọmọ kan tọ́lọ̀ ọ̀bọ̀ bá ní kọ́ ọmọ jáde ń bẹ̀ torí rẹ̀ ló ti wá nínú àdéhùn tó fún régé látọ̀dọ̀ anábẹ́ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ní kí ọkùnrin tó bá ti lè gbóbìnrin lò tí màlíyì ọkùnrin bá ti lè bọ́ sínú àpò bí obìnrin màláìkà tọ́lọ̀ wọn bá tó fi sọ àpò bíi yóò máa sọ fún ọlọ́run ọba pé ayé rọ́bì lọ́bà ìlólú ẹlẹ́dàá mi àtọ́ ti bọ́ sínú àpòbí yìí o ọlọ́run sì ti mà tẹ́lẹ̀ náà aláyé àlẹ́mu mà kọ́lọ̀kọ̀ wọ̀húwọ̀ lọ́sọ̀ ìkọ̀kọ̀bí sọ́nà ọba tó ṣe tó ní ma ń tọ́ dájú nígbà tó ti kó lọ́ba tó ma gbogbo ń tọ́ wẹ́ nǹkan kan sì pamọ́ sí màá rẹ̀ ṣùgbọ́n tẹ́tọ́lọ́ ní àtọ̀ ti dénú àpòbí yìí ṣé wọ́n tara rẹ̀ gbẹ́dá ni àbí kọ́ bá tọ̀ lọ subhanallah tọ́lá ọba bá sọ fún màlẹ́kà pé á dẹ́dà ń bẹ̀ àtijọ́ ni màlẹ́kà ti máa sọ àtọ̀ yìí títí yóò kó látọ̀ yóò dẹ́dẹ̀ dídì yóò kó lẹ́dẹ̀ dídì yóò di bá ti ẹran bá ti ẹran ó máa di pé òun náà tún lé egun lára títí tọ́lọ̀ wà rán mọ̀lẹ́kà sí tí mọ̀lẹ́kà wà kẹ́mi sí la. tọ́ ìṣẹ̀dá oníkálukú wa ọ̀sẹ̀ yìí gbólóhùn kàn ṣùgbọ́n wọ́n ní wọn ò ní sọ bẹ́ẹ̀ nìkan nínú wa wípé kẹ́lí mẹ́sìn ní àtẹ̀lé mẹ́sìn mìíràn lọ pé gbólóhùn kan látọ̀dọ̀ ọlọ́ọ̀ni wọn. ṣùgbọ́n wọ́n sọ pé ọmọ bàbá àti màmá rẹ̀ ni wọn ṣùgbọ́n gbà tó ti bá níbi Ìsá alayhi salatu wassalam yàtọ̀ sí wípé òun náà adá látara omi ṣùgbọ́n kọ̀kọ́kọ̀ ètò hàn jù ní njọ́jẹ́ sábà bíi bíbẹ̀rẹ̀ òun náà ní gbólọ̀ kùn torí ẹ̀ lọ́wọ́ sọ pé bìkẹ́lí náà ti gbólọ̀ kan ni tó ṣe kó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá lọ́lọ́run ọba ti fẹ̀ dá rẹ̀. ìdí nu sáà fi ń fi rí sá ní ẹni sọ́nà ń dá pẹ̀lú gbólóǹkà tó tọ̀dọ̀ rẹ̀ wá. ṣùgbọ́n gbogbo wa náà gbólóǹkà ọlọ́run náà ló pẹ̀lú sábàbí bíbẹ wa táǹfì bẹ̀. ṣùgbọ́n tà níbi ìsá àlẹ́ ìsẹ̀lẹ̀ ti ẹ̀ hàn kán nípa pé gbólóǹkà nìkan àti obìnrin tó jẹ́ ikú náà níyà rẹ̀ òun náà ní sábàbí bíbẹ̀rẹ̀. ọlọ́run bá ti bíbí ànábì Ìsá alayhi salatu wassalam gbàrà gbólóyè ó sì lámì ńlá àmì ńlá tètè téèyàn ríru rẹ̀ èèyàn kòkó fọlọ̀ èèyàn ríru rẹ̀ èèyàn gbà fọlọ̀ pé a. Ah, kò sí nítorí wọn bá fẹ́ ṣe kí o lè ṣe. àmì tí wọ́n ń bẹ látara báadá látara obìnrin láì sọkùnrin kò sọ di ọlọ́run kò sọ di ọlọ́run ẹ̀dá ọlọ́run náà nítorí pé gbogbo ẹni dáadáa kò lè dẹni ní sẹ̀dá. ẹ̀dọ́ ọlọ́ọ̀dún náà tí nǹkan ìyàlẹ́nu máa ń bẹ nínú bọ́ọ̀lù tuntun ṣẹ̀dá nàbì Ìsá naa salatu wassalam sáàmà pé nǹkan ìyàlẹ́nu bẹ nínú bó tó ṣe ṣẹ̀dá àwọn míì náà tó ṣe fi eléyìí ọ̀pọ̀ àwọn náà lọ́lọ́ gẹ́gẹ́ bí nǹkan ìyàlẹ́nu láńṣẹ́ bẹ nínú sábà ń la wa إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون هذا أخجوها النبي عيسى ضد الله هذا كذا كتب من لا وعن النبي آدم عليه السلام تذكر لا تعريف فلا الله في ذا لين الى الله وقفت تكون دين bẹ́ẹ̀ náà là ala Ìsá alayhi salam ọlọ́run dá látara ẹ̀yà rẹ̀ lásán pẹ̀lú gbólóhùn jẹ́yìn jẹ́yìísá ó sì jẹ́ Ìsá alayhi salam torí ẹ̀ tí nǹkan ìyàlẹ́nu máa ń bẹ́ẹ̀ mẹ́ ọgbọ́dọ̀ bí kéèyàn tara rẹ̀ kó fòkò fọlọ̀ kó tún mọ́ lọ́wọ́ ọba lọ́kàn ṣoṣo ọba tó sìn ọba tó gbogbo ń ṣe iná ní máa ṣe. kò sì sí tó lè gún lápá. tọ́ àwọn olùmọ̀ wá sọ pé èwo ló yani lẹ́nu adẹ́dà látara obìnrin láì sọ́kùnrin àti ẹni dáadáa láì sọ́kùnrin láì sóbẹ̀rẹ̀ èwo ló yani lẹ́nu. kò sí tàbí ṣùgbọ́n pé méjèèjì ní nǹkan àyàlẹ́nu ńlá méjèèjì ó ní nǹkan àwòyánu ṣùgbọ́n àwòyánu ti ń bẹ látara dídá níbi Adam alayhi salatu wassalam kò tún ga jù ó tún ga jù kí wọ́n lẹ rí lára Ìsá tẹ̀sí wá sọ́dọ̀ lọ kí lẹ rí lára tẹ̀sí ń pè mẹ́ta lọ́kàn lọ kí lẹ rí lára tẹ̀sí pè lọ́mọ lọ ṣé ọlọ́run sọ fún wa náà Al-Qur'an báwo ló ti ṣẹ̀dá níbi Adam alayhi salatu wassalam. ẹ wo bọ́nà tó ti ṣẹ̀dá rẹ̀ ni kẹ́ ẹ wo nǹkan ìyàlẹ́nu ti ń bẹ́ ń bẹ́ kẹ́ tara rẹ̀ mọ̀ ẹ́ kẹ́ ha ọlọ́run bá yìí gba agbára ti tọ̀ sí. إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له فيكون أي وقت نجران تولى إلو نجران لا تواسي كامبا pẹ̀lú anabi wa muhammed sallallahu alayhi wa alayhi wa sallam nípa anabi Isa sẹ́yìn pè lọ́lọ́run nípa anabi Isa sẹ́yìn pè ní mẹ́ta lọ́kàn ọlọ́run nípa anabi Isa náà kan nínú yín pè lọ́mọ ọlọ́run ọlọ́run ní pàápàá nàbì ẹ̀yíṣà kò lè yé ẹ̀yin ìpilẹ̀sẹ̀ dáre kò yé yín nítorí pé èèyàn ọ̀mà àlọ́ lẹ̀ ń gbọ́ ọlọ́run ọba ló mà ẹsẹ̀ ti kẹ́kọ̀ọ́ sí sòsòdò nípa nàbì ẹ̀yíṣà. ìgbà tá a rán mọ̀lẹ́kà sí ìyá rẹ̀ ní mọ̀lẹ́kà ń sọ fún ìyá rẹ̀ pé ìnáwó ọ̀hán ìwé ṣèrò kébékẹ́lé mẹ́sìn mẹ́sìn dájúdájú ọlọ́run bá ń fún ọrùn òdùnnú pẹ̀lú kó fi ọmọ kan látàrí gbólóhùn kan tí ó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá subhanallah ọlọ́run sọ pé wàá bí màkà báwo wá ni wàá bí màkà tí wàá túmọ̀ sí pé wàá bí ọlọ́run kan tọ́jọ́ra tọ́jọ́ra torí kí eléyìí báyìí wàá bí màkà tó ṣe pé ọmọ yẹn ṣíṣẹ̀dá rẹ̀ yọ wà látàrí gbólóhùn kan tí ó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá ni bẹ́ẹ̀ ni àtiwọ́ àtẹ̀mí náà ṣíṣẹ̀dá wa ó tara gbólóhùn kan tó ti ọ̀dọ̀ ọlọ́run ọba wá ni ṣùgbọ́n tí wàá plus bàbá àti màmá wa ṣùgbọ́n tí ànágẹ̀ Ìsá gbólóhùn kan ni láti ọ̀dọ̀ ọlọ́run ọba plus màmá rẹ̀ lásán kò ní bàbá àìní bàbá ṣe wá sọ yẹn àti pé tọ bàbá ah, ti fẹ́ ṣe torí pé àǹfẹ́ kí gbogbo yẹn ó ní bàbá àjẹpọ̀ ẹ bá ti mọ́lọ̀ pé àjẹpọ̀lọ̀ ni bàbá tiẹ̀ táwa ni bàbá ádámà òun ní bàbá kò tún ní màmá tá ni bàbá tiẹ̀ ẹ̀rù ilé dáadáa nígbà tí ẹ bá rí ìtùnú wa látùnbí ń béèrè pé. ṣé bó wu ọlọ́run ọba láti ṣe àwọn ìdásọ́dá lórí ìsúnmẹ́rin? ó wù torí pé eléyìí ẹni القسمة العقلية الحاضرة بس اللي فقولوا تكفين كان تدك اللي ولي في كارموا هنا جاءوا ọdẹ nìkan kò sí bàbá kò sí màmá ọdẹ nìkan bàbá lásán lọ́wọ́ kò sí màmá ọdẹ nìkan màmá lásán lọ́wọ́ kò sí bàbá ọdẹ àwọn kan bàbá àti màmá ń bẹ oríṣi karùn-ún wo ló lè wà náà kò sí èso lè wà náà tọ ọdẹ àwọn kan kò sí bàbá kò sí màmá ọdẹ nìkan bẹ́ẹ̀ bàbá ńlá wa anabi adam alayhi salam ọdẹ nìkan bàbá lásán lọ́wọ́ kò sí màmá ìyá ńlá wa Hawa alayhi salam láti ara bàbá ńlá wa lọ́wọ́ ti dá ìyá ńlá wa láti ara ẹ̀fọn àyà bàbá ńlá wa lọ́lọ́run ti mú tó fi ṣẹ̀dá ìyá ńlá wa inú fi jẹ́ kí gbogbo bá ti fẹ́ na obìnrin pé kó tírèsì kò lè tírèkì tó o bá fà lápàdé ọkàn dání torí ìyàwó mi gbọ́rọ̀ gbogbo ọ̀rọ̀ tẹ bá bá sọ kò ní gbọ́ iṣẹ́ sọ́nù lẹ́sìn sọ́nù la bẹ́ẹ̀ bá dàmú òbí ṣe rí nù àti tó o máa fẹ́ kí ìyàwó rẹ dọ̀kun tí ìyàwó bá ti dọ̀kun tí ló ṣe gbé mọ́ kò lè ṣe gbé torí rẹ anábì sallallahu alaihi wa sallam wọn nítorí pé látàrí igun tó wọ́ igun ẹ̀fọn àyà ẹ̀rí kò straight àtàrà rẹ lọ́nà ìtẹ́jú obìnrin èyí tó wá lọ́sùn nínú ẹgbẹ́ fáyà kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́lọ́sùn tó wá tẹ̀lé obìnrin torí ẹ ó ti sùúrù pẹ̀lú rẹ̀ lọ́nà sàfaradà níjẹ́ tó bá ti nù ikùn yìí ti lọ ó lọ́sùn mọ́ fẹ́ kó tírè àdébìsọ̀ lọ́wọ́ àti sọ́la ni ọ̀bà dà dídá rẹ̀ ọ̀nà ní kọ̀ọ̀kọ̀ rẹ̀ lẹ́nu torí di ilé ẹyin nà mẹsẹjẹ tó alùpàtà àdá gbogbo bí tọ́ bá lọ olùkí bá kan náà rí tọ́ bá kọ ilẹ̀ tó tún fẹ́ ni fìtínà náà lọ lọ́ba àbí bẹ́ẹ̀ kọ́ ni à ń sá fún fìtínà lọ́ba fìtínà èèyàn yóò àti sùúrù so ọlọ́run dáyà ńlá wa látara bàbá ńlá wa sani bàbá rẹ̀ bàbá ńlá wa sálọ́kọ́ rẹ̀ bàbá ńlá wa náà tọ́ ọwọ́ àtẹ̀dẹ́ nìkan látara obìnrin láì sọ́kùnrin òun náà nìkan ni anabi ayisa ọmọ mọrìyà aleyhi salam gbogbo àwọn tí a wá sẹkù àwọn amẹkùnrin yòókù Ọlọ́run bá tẹlẹ alákàrà sí ni bàbá àti màmá tọ gbogbo eléyìí báyìí Ọlọ́run ti bẹ́ẹ̀ nítorí kálíbà àmọ́ Ọlọ́run yẹ ti pé Ọlọ́run ti bẹ́ẹ̀ nítorí kálíbà àtakò kò sí bẹ́ẹ̀ nítorí kálíbà àwọn amẹnìkan nínú àwọn ẹ̀dá tó dá lọlọ míì dáhùn àtìlẹ́yìn òun ẹ dákun ẹ wò dáadáa o wọn dé nìkan náà tààrà. kò sí bàbá kò sí màmá ó yà yẹn lẹ́nu pàbí ọ̀yà lẹ́nu ó yà ẹni tí wọ́n á dá ọkùnrin lásán tí ò sóbìn tí ò yà yẹn lẹ́nu sì ní àbí tó dá tó ọkùnrin láì tó nípò tí ó lóyún sí àbí bẹ́ẹ̀ sọ ni tó àmẹ́nìkan kó lóso abẹ́rẹ́ rí nǹkan mẹ́ọ̀ torí ẹ̀ ó ń bùkátà àlàyé lọ́lọ́sẹ̀ ń ṣàlàyé torí ẹlòmíràn ó gbọ́ látàrí àlàyé ó náà di mùsùlùmí ẹlòmíràn ó sì gbọ́ ìgbà náà ni ó rán rí sẹ́kù ti mọ̀ pé ajá tí ó sọ nù kọ́ ìgbọ́ fèrè ọlọ́dẹ tòṣùmọ́ ẹ̀gbọ́ àyìnbá sì ti ẹni tó gbọ́ tí ó fà ọ̀nà wàhálà ń bẹ fún ọ làǹfẹ̀ yà bẹ́ẹ̀ ti ti ń kọrọ anabi yìí sáfọ lórí o eléyìí túmọ̀ sí pé tí ádámà bá jẹ́ ẹrú ọlọ́run tó ta ẹ̀ ní bàbá ta ẹ̀ ní màmá adẹ́pẹ́ ẹrú ọlọ́run gan gan náà níta ní jẹ́ anabi Ìsá alayhi salam tó ń tún ní màmá ẹ̀ bàbá lásán tó wá sọ́dọ̀ lọ eléyìí ẹ̀jẹ̀ ló ti ti jẹ́ mẹ́rin ọlọ́run ní inna Allaha yubashshiruka bi kalimati. منه بكلمة منه في علوم وبا أنفواني pẹ̀lú ọmọ kẹtàbí látara gbólóhùn kan mínúhù irú mínúhù mínúhù mín ṣe ìtumọ̀ rẹ̀ ní tẹ̀fẹ̀ ìrẹ́yà wípé ọlọ́run bá ń fún ọ níwò bó fi màkà pẹ̀lú gbólóhùn kan tó ṣe pé látara ọlọ́ọ̀ni gbólóhùn náà ti jáde ṣé ìtumọ̀ rẹ̀ kìí ṣe ìtumọ̀ rẹ̀ o nítorí pé tá a bá ní ọlọ́run ọ̀dà pẹ̀lú gbólóhùn kan tó ṣe pé látọ̀rọ̀ ọlọ́ọ̀ni gbólóhùn náà ti jáde ọ̀hún wọ̀kẹ̀lẹ̀ ọ̀nàfọ́ọ̀rà wọ̀lẹ̀fọ̀lẹ̀ yìí nà lọ́kọ̀ọ̀fà nítorí pé nígbà táwọn òfin nítorí bí wàhálà fún nítorí pèdè lágbára tẹ̀rín ọ̀fẹ́ bẹ́ẹ̀ náà lè fi rígbòrò wọn ọ̀fẹ́ pèdè lágbára náà. ìgbà tó lọ ní òun fún mọ́ríyàmà nírò gẹ́gẹ́ bó ti wá borí ahọ́n màláìka jibril pẹ̀lú ọmọ kẹtàbí látara gbólóǹkan mínúhù kìí ṣe pé tùmọ̀ rẹ̀ ní pé gbólóǹkan tí ó yà jáde látọ̀dọ̀ lọ látara ọlọ́ọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé mílùú náà lẹ́pẹ̀dẹ́ ìlọ́ọ̀yà à ń fún ọ nírò pẹ̀lú gbófin ọmọ kan ọmọ ìyá àdá pẹ̀lú gbólóhùn kan tó fi pásítọ̀ ọ̀dọ̀ ọlọ́ọ̀ni gbólóhùn náà ti wá ìtumọ̀ rẹ̀ àti ọ̀dọ̀ ta ni gbólóhùn náà ti wá àtọ̀dọ̀ ọlọ́ọ̀ kìí sàtọ̀dọ̀ mẹláìkà kìí ṣe látọ̀dọ̀ àlùjànnú kan kìí sì ṣe látọ̀dọ̀ èèyàn kan àtọ̀dọ̀ ta ni gbólóhùn náà ti wá àtọ̀dọ̀ ọlọ́ọ̀ ìtumọ̀ rẹ̀ náà ẹ ìgbà táwọn ọgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí àwọn wá ní ìgbà tó lọ sọ pé òun ọ̀dà látara gbólò nǹkan tí ó ya jáde kúrò lára ọlọ àjẹ pé mẹ́ta lọ́kàn Ọlọ́run yìí ta abẹ́rẹ́ nǹkan mẹ́ táwa lè kejì Ọlọ́run ìyàpọ̀ ẹnu àwọn mi ní Mariam àwọn mi ní ẹni mímọ́ àwọn torí irọ́ àmì náà ní máa bí ẹ mú irọ́ tó bímọ náà kò sí wàhálà so àwọn kọ yín ike hàn nínú huyun àjẹkọ yàgbàsí látọrọ lọ àjẹkọ Ọlọ́run ọba báàbùhù ẹyíṣà wàbáàbùhù gẹrù ẹyíṣà tààlù lọọbù àlùmáyé kólú kòfọrù mùsùlùkù náà olùwà kẹbíìrà Ọlọ́run ọba gbàdúrà táwọn pèsè rí àwọn ọsẹ bọ sọlọ gbólóhùn yẹn yà jáde látara Ìsá Ìsá fún kẹlímẹtò lọrùn àjẹ ike Ọlọ́run ọba ń kọ́ Ọlọ́run ọba àjẹ ike yóò jẹ sẹ òwò yóò jẹ márùn àjẹ gbólóhùn alẹ pin sí sí sí apá àtúntúnlẹ àtẹmpì rẹ síbẹ̀ lọ́lọ́run ti wá rí nígbà tí èsè bèbí ẹnì kéde yìí nìsín ẹ lè pin sí sí apá bèbí táwọn ọmọ fi ṣeré kẹyì orí tọ́tọ̀ kẹyọ apá sọ́tọ̀ kẹyọ ẹsẹ̀ sọ́tọ̀ wọn ni competition ọyà ẹ assembly rẹ ẹ tọ́ba kọ́ assembly rẹ yọgbà nọ́mbà yọgbà yìí máàkì báyìí tó sẹ́mi kó ti bèbí nù ọlọ́run ọba ẹlẹ́dàá ọkọ̀ jáǹtí wọn máa pé wọn pín sísí apá àbí wọn tún wá rí assembly torí de eléyìí mínú huyún kó láti máa túmọ̀ rẹ̀ ọlọ́run bá ń fún ọ ní òru pẹ̀lú ọmọ kan tí wàá fi tó ṣe wípé pẹ̀lú gbólóǹkan ìní ọlọ́run ọba yóò fi ti ẹ̀dá rẹ̀ gbólóyìn ọ̀dọ̀ ọlọ́run yóò ti wá wa ọ̀dọ̀ ọlọ́run yóò ti wá. tọ́ kí ẹbí tí wàá nù kàdé tí ìnà ọ̀gbọ́ra bá wà ní tó má nù fẹ́ gba Islam kí ẹbí tí wàá nù kàdé fi Ubadah ibn Samit òbí ìlú ọ̀gbọ̀n àdìgbò tí wàá nù Al-Qur'an náà kíkọ́ lọ́n sọ nípa anábì ìsàkúnmọ́ pé wọ́n rú ọ̀mìn هذا المقصد في أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبد الله ورسوله وأشهد أن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم وروح منه ما يعني في مقربات السبب كله إلى وجود المسلمين ينتهي تكون ذلك في السيارة ميت ثلاث في الجلسة فأعطي الله على أن يخصصه mo sì jẹ́rìí fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba yẹn mo sì jẹ́rìí fún ọlọ́ọ̀ni òjíṣẹ́ ọlọ́wọ́n ọba yẹn so àti ike gbólóhùn ọlọ́ọ̀n tí gbígbé kí nǹkan jẹ́ bẹ́ẹ̀ tí ó sì jẹ́ bẹ́ẹ̀ lọ́lọ́ọ̀n tara rẹ̀ dá anabi Isa àti pé nìkan ilà anabi Isa ṣe nínú àwọn ẹ̀mí tọ́lọ̀ dá wọ̀rú ẹ̀mí mílíọ̀nù náà láti máa túmọ̀ rẹ̀ nù ọ́ gbígbẹ́ mi kan ni nínú àwọn ẹ̀mí tọ́lọ̀ ń da gbẹ́gbẹ́ mi kan ni nínú ẹ̀mí ọlọ́run ẹ̀sìn ọ̀gá ti gbé de dáadáa kọ́ má ti dà fà ọ́ wọ́n kàn wọ́n sọ̀rọ̀ kékeré láti náà yóò lọ́wọ́ lóṣù náà ẹ̀ bọ́lọ̀ tó jẹ́ máa àgbẹ̀ tó bí ẹsẹ̀ torí ọ̀rọ̀ tó ṣe tọ́kù sọ̀rọ̀ wọn sọ tó yé kí aláwọ̀ àgbọ̀rọ̀ àmọ́ nítorí tí wọ́n sọ àdìsọ torí pé rọ́lọ́pàá wọ̀rú ọ̀mìn yẹn sẹ́mi kan nínú àwọn ẹ̀mí sí ọlọ́ọ̀dà àwọn wa ní ọ̀hà tó bí ọlọ́ọ̀ sọ pé wọ̀rú ọ̀mìn wípé ẹ̀mí kan nínú ẹ̀mí ọlọ́ọ̀ àdékùtì ìta bá jẹ́ mi kan nínú ẹ̀mí ọlọ́ọ̀ àdékù náà ti di kíni òtítọ́ ọlọ́ọ̀ lérò wọn gbàtà wọn lẹ́mí kan nínú ẹ̀mí ọlọ́ọ̀ ìtumọ̀ rẹ̀ sì ni pé ẹ̀mí kan ni nínú àwọn ẹ̀mí tọ́lọ̀ dá ẹ̀mí kan ni nínú àwọn ẹ̀mí tọ́lọ̀ dá sẹ́mọ́láwọ̀ ọba wípé ẹ̀mí kan nínú ẹ̀mí ọlọ́ọ̀ni túmọ̀ rẹ̀ á sọ pé ẹ̀tún ká lọ ẹ̀sùn túmọ̀ ayà ìfọ̀ wa ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni sọ fún àwọn màláìkà nígbà tí wọ́n dá nàbí Ádámù alayhi salam wọ́n ní bẹ́ẹ̀ yìí náà sọ wẹ́yìí wọn náà fọ́ọ̀tù bíi ìmẹ̀rúwọ̀hìn. ونفخت فيه من روحي اركب قد وروح منه له من تلسني بدو. ثم بعد تدارك بين يا النبي آدم الله سبحانه ملائكة ونفخت فيه من روحي ثم وافت لارا ṣé nínú ẹ̀mí mi láàpẹ ni àbí tí mo fẹ́ ṣe lára nínú àwọn ẹ̀mí tí mo dá ànábì tí mo wá fẹ́ sí lára nínú àwọn ẹ̀mí tí mo dá tọkọ̀rọ̀ lẹ́hùn fẹ́ dídé tí gbogbo yín ṣubú lulẹ̀ forí kalẹ̀ fún un. ọlọ́run sọ nípa àlẹ́lẹ́ ádámà yìí pé tó ń bá da tán tó sì fẹ́ sí lára nínú àwọn ẹ̀mí tó ń da òfin rúwí nínú àwọn ẹ̀mí mi tẹ̀lẹ́tùmọ̀ rẹ̀ ni àbí nínú àwọn ẹ̀mí tí mo dá nínú àwọn ẹ̀mí tí mo dá ni eléyìí ọ̀pọ̀ torí délé tó ti jẹ́ kọ́lọ́ mọ́tò wa lójú lẹ́yìn ìgbà tó ti ń jẹ́ àríwá mẹ́tì wa lọ́pọlọ lẹ́yìn ìgbà tá a ti mọ̀ fún yàtọ̀ tó sì. tó amẹ́ni tó lọ́wọ́ bọ̀ bá fẹ́ fi mànà bá kò sẹ́ni tó lè fi mànà. kàmá dúpẹ́ kọ́lọ́ kìí sagbára wa o kìí ṣe mímọ̀ ṣe wa o tó tó bá wú ọlọ́ọ̀ tó náà sí nàní owó ní káwa náà mọ̀ kọ́ kánù. ipò ṣe báwọn ti ọmọ náà báwọn náà ọmọ náà wọ́n ti mọ lu aago ká wọ́n ti mọ fáwọn gan-an làwọn ti sọnù pípẹ́. subhanallah tó eléyìí fi hàn wá wípé bìkàlí mẹ́tìmẹ́n gbọ́dọ̀ nǹkan tó ti ọ̀dọ̀ ọlọ́run bá wá ènìyàn ọlọ́run bá ti ṣẹ̀dá dání tó fi ṣẹ̀dá nàbẹ̀ ẹ̀yíṣà ọlọ́run bá wá ní. اسمه المسيح عيسى بن مريم قلنا المسيح عيسى أما مريم تركوا إني المسيح عيسى أما مريم المسيح يترك إنك جري عيسى لولوكو ابن مريم صفة ليس لقب المسيح عيسى أجا اسم ابن مريم أجا صفة عيسى so ọlọ́run ti ní ismu hu orúkọ rẹ̀ òun náà ní mẹ́tẹ̀ẹ̀ta tààrí nìkan sí lórúkọ rẹ̀ alimẹ́tì kìí sọ orúkọ rẹ̀ ẹ̀yíṣà lórúkọ rẹ̀ ibùdó mariam ìròyìn ẹ̀yíṣà yìí bí wọ́n ní kí ló kọ́ tiẹ̀ kí ló kọ́ rẹ̀ wọ́n á ní ibrahim sọ̀rọ̀ pé o ti sọ kọ́ rẹ̀ àbí o ti sọ òtù sọ wọn àná Ibrahim ọmọ ta ni tẹnu pé nǹkan mi tunu ìbéèrè mi nù àmọ́ni fún wa ń bí ọ pé Ibrahim àti lórúkọ rẹ oní Ibrahim ọmọ Ahmed ọmọ Abdulsalam ọmọ Abdulqayyum ọmọ ẹni fún òyà ló ti má gbogbo kan àwọn baba ńlá rẹ báyìí ìyẹn ni kó kọ tiẹ̀ làwọn abéèrè tó yé àbéèrè fún àwọn baba ńlá rẹ torí kó kọ kálukú singular ẹ máa béèrè kíta ní bàbá rẹ ìgbà náà láti fẹsẹ̀ fi mí kù báwo wá ló dé tó lọ́wọ́ àti orúkọ ànábì Ìsá ni àlùmẹ́síyè bí kí wọn náà sọ pé orúkọ mi òun náà ni ayékòótọ́ Ibrahim ọmọ Ahamadu ayékòótọ́ wọn sọ ọdẹ sí ìgbà bí <laughs> ẹ rí i yín ẹ̀yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí líìsì tó jẹ́ pé wọ́n máa ń sòdodo gbogbo èèyàn ti gbà tiẹ̀ bàbá ah, kí ló fẹ́ ṣe sí ayékòótọ́ ayékòótọ́ làwọn ẹ̀fọ́ ni ah, bàbá ayékòótọ́ ló ń bọ̀ bàbá ayékòótọ́ ló ń bọ̀ wọn náà máa ń kọ́ sára mọ́tò ayékòótọ́ wọn bá ti fẹ́ kó kọ́ rẹ ayékòótọ́ Ibrahim ọmọ Ahmed àbí òye tó eléyìí wọn pè ní lakọ ìnagijẹ ni ṣùgbọ́n tí ó ti ọlọ́run á dárúkọ ìnagijẹ ànábìrì yìí sá kó tó dárúkọ rẹ ó tún wá dárúkọ yára àwọn olùmọ̀ wa ní lódodo Ìsá lórúkọ rẹ̀ alimẹsíyè ìnagijẹ ni orúkọ ìyá rẹ̀ sáńdá pẹ̀lú rẹ̀ ìròyìn ni ṣùgbọ́n àlè máa Ìsá eléyìí àyàfi pẹ̀lú orúkọ mẹ́ta àlè sọ pé Ìsá lásán ọlọ́run wí bẹ́ẹ̀ torí kálíbà àmọ́ fún ta lè fi dùn mọ́ ni alimẹsíyè àlàyé pọ̀ lórí kí ni ìtumọ̀ rẹ̀ wọ́n ní al-mubarak ẹni tó ti pa àsìkò kúnkún nínú kúnkún yìí òní pé dóhùn olùbáraka òróró ìbùkún èyí tó ti pé ọlọ́mọ ń dà sí gbogbo ànábì lára tó oorun rẹ̀ tún jọjọ tànàbì fi máa mọ̀ kó ń dà ànábì ẹni tá a dá sí lórí ni ànábì Ìsá alayhi salam tó ajá ike fàáyì níbí. بمعنى مفعول فعيل يعني في عيسى كان المسيح يتمار مفعول أي مبارك فيه يعني تعتقد أما كيف تقول المسيح يتمار òun náà lẹni tó ti ife tó bá ti fọwọ́ kan ẹni tí nǹkan ti báyìí tí nǹkan ti ń ṣe ó كده ابن عباس في صوت إذا عيسى عليه السلام ما مسح بيده ذا عاهة إلا أزالها الله فالنبي عيسى عليه السلام في فوره يعني ده كم كان بلا راري هتطلعوا ما المسكوت أجاك المسيح به فعيل بمعنى فاعل فعيل بمعنى فاعل يعني المسيح الماسح tọ oríṣiríṣi ìtumọ̀ mi tún wà tí wọ́n fún mẹ̀sì kí wọ́n adójú tó náà bá kọ́ sọ pé àlùmẹ̀sì ẹni tá a fi ìbùkún fún àlùmẹ̀sì ẹni tá a fi ìbùkún sọ́wọ́ rẹ̀ débi tó bá ti kán ẹni tí nǹkan ṣe nǹkan yẹn ó kú wọ́n ní tó bá ní pé tẹ́lẹ̀ bá mọ̀ pé ẹni gíga ni ẹni àpọ́nlé ni ẹni ọ̀wọ́ ni lọ́lọ́run bá kọ́kọ́ dárúkọ eléyìí bí ẹgbẹ́ ti sọ pé alùpàrọ̀ ọ̀pọ̀ الصديق أبو بكر ذو النورين عثمان tó gbogbo eléyìí ó fi hàn pé ẹni ńlá ni wọn ẹni àkọlé ni wọn nígbà tí a bá kọ dárúkọ ọ̀nàgídé wọn bẹ́ẹ̀ náà ni ànábì Ìsá níbí báyìí alimasihu tiẹ̀ wọ́n ní masihu yìí gbólóhùn yìí èsì lárúbáwá o láti pilẹ̀ gbólóhùn ìbùrọ̀ níyàn ìbùrọ̀ níyàn nípìnlẹ̀ ṣùgbọ́n lédè tí wọ́n fi ṣe alimasiya làwọn ń pè níta wọ́n ń pè ní masiya masiya níta wọ́n ń pè lédè tí wọ́n masiya ṣùgbọ́n ìgbà tí lárúbáwá táwọn mú gbólò tó ń lárúbáwá máa ń pè nìyẹn táwọn bá mú tó ń pè sórí èdè wọn wọ́n máa ń kó wúwo kò tó ń pè lédè táwọn wọ́n yí padà àwọn pè ní alimasiya. أين هو المسيح بلو المسيح آه، المسيح أورو جو المسيح فهنا ضعف المسيح يعني أربعة اسمه يهوذا يهوذا قلت وين لدي أوايدو أو لا ضعف يهوذا يهوذا فالكتب يهوذا يهوذا دار أو صفي يهوذا يهوذا tó eléyìí bí lágbá ti ṣe máa ń yí ọ̀rọ̀ padà ní tí ó fi rọrùn pèlè lè fún wa. gbàtọ́lọ́ ti ń bá wa sọ̀rọ̀ náà kọ̀ àn lágbá ló fi ń bá wa sọ̀rọ̀ títí lágbá wa ń pe àwọn orúkọ yẹn lọ náà bá ń pè fún wa. torí rẹ̀ ọlọ́run pè fún wa lédè ní tí wọ́n ń pè ní ebúrò ní tí wọ́n ń pè lédè lágbá ló pè alimẹ́síyẹ̀ kìí ṣe alimẹ́síyẹ̀ ọ bá pè ní alimẹ́síyẹ̀ ní ìsìn alimẹsíyẹ èdè tọ́lọ̀ tó bá sọ̀rọ̀ ń bí lè déwò èdè lárúbáwá. tọ́ àyíṣà bánú Maryam àyíṣà iná lórúkọ rẹ̀ àyíṣà náà èsì èdè lárúbáwá èdè ìbúrò èdè ìbúrò ètò wọn sọ pé lédè ìbúrò kótó dìgbò ti lárúbáwá oníyẹsùwà yẹsùwà yẹsùwà ìtumọ̀ ọlọ́dún pé ní lédè ìbúrò tọ yẹsùwà làwọn ń pè ìmọ̀tí lábáwọ̀ sì dùn wọn ni kí ni ẹ̀yìnlá èdè ọlọ́run tó bá sọ èdè lábáwọ̀ njẹ́ òkè lábáwọ̀ lọ́nà pé fún wa ó ní kí ni ẹ̀yìnlá náà ni yẹsùwà òun ni yẹsùwà yẹsùwà yẹn àwọn elédè yìí náà fẹ́ gbé lédè tiwọn àwọn náà wá pèlú òtítí pè lédè tiwọn tẹ̀wọ̀n tó nàá tí wọ́n bá fẹ́ pè lédè tiẹ̀ bí òtítí pè ló ń pè òun ò ní yẹ tó wọ̀ àwọn nígbè ní àìlèlà ọlọ́run ti bá wa pè bẹ́ẹ̀ náà nígbè ní àìlèlà tọ̀ lédè àwọn ebúrò yẹ tó wọ̀ ní ètò méjì àyíṣà náà lọ yẹ tó wọ̀ làwọn sọ ẹ̀ríkì làwọn òyìnbó pè náà ní Jesus yẹdùwà làwọn ní jesus ó di a kí lọ jọra wọn lẹ àwọn náà sọ pé bẹ́ẹ̀ ní lábọ àwọn náà sọ pé kí ni rìdà ìpìlẹ̀ gbọ́dọ̀ mi kí ni yẹdùwà irú rẹ̀ pọ̀ lónìí ká àbẹ́ẹ̀mẹ́lẹ́ nísìnyí ẹja lọ sí egypt egypt yẹn kí ni jẹ́ egypt tẹ̀wọ́n nílùú nítorí pẹ̀lú rẹ̀ nílùú mẹ́ọ̀sì mẹ́ọ̀sì bẹ́ẹ̀ lọ́lọ́ ọba bá pè ọ̀dọ̀ kúlò nẹ́sù nẹ́sù láti tó olú fún wa nù lónìí ìbọn ní mẹ́sàn-án ní egypt egypt lédè tiwa mísírà sẹ́gbẹ́ nẹ́sù àwọn ní mísírà tó ẹ wo alùpùpù ìrọ̀ alùpùpù ìrọ̀ bí ọmọ egypt ṣe máa ń dára sí cup tí ń gbèdè lágbára jẹ àwọn ọba kọ́ọ̀pù kọ́hìrà jẹ wọn ọba kọ́ọ̀pù kọ̀ọ̀án jẹ al-Qur'an al-Qahira tó àmẹ́ni sìn tó bá rí al-qalam al-qalam lágbára ọmọ mi sọ̀rọ̀ sọ̀rọ̀ pé al-alam yóò yí padà sọ̀rọ̀ di hamza al القلم يا رجل الألم لا لو كنت قام من آن فما تبقى القرآن القرآن كايرو كابتن القاهرة كونيجي فادا تو أنا القاهرة ذلك كابتن ذلك English ni Cairo ẹ̀dá sọ̀rọ̀ lọ́jọ́ra Cairo قاهرة ẹni Cairo abẹ́rẹ́ nǹkan mọ̀ àwọn French àwọn ní kẹ́ẹ̀r kẹ́ẹ̀r ẹ dàpọ̀ ewu lọ́jọ́ ra tóbi kálukú tẹ̀lé pé yọ ọ̀rọ̀ fún un pè ìní kálukú pè bẹ́ẹ̀ náà lànà bẹ̀rẹ̀ ìta àrẹ ìsẹ̀lá ìpìlẹ̀ rẹ̀ ni Yeshua ṣùgbọ́n àwọn lárúbáwá ní àyíṣà àwọn lárúbáwá sọ pé àyíṣà òyìnbó ní Jesus àwọn kan ní àwọn Yorùbá wọn ní Jésù àwọn gbé ẹsìn wọn sọnù wọn ní Jésù ẹni Jésù wọ Jésù wọ àwọn á ní Jésù tó bẹ́ẹ̀ àwọn tí wọn sọ Haúsá tí wọn ṣe ẹsìn kiri ó àwọn ní Jésù sọ̀tẹ́ wọn pé jẹ́yìn àwọn ta padà sí pilẹ̀ yẹ̀sù wọn àwọn á ní yéésù tí wọ́n fẹ́ súnmọ́ yìí tó kíkà ló kú ṣe pẹ̀lú tó bọ́t orúkọ sọ́nà wọn bá pè ní kí ni ẹ̀yìnsà lédè làgbàwà bọ́tìkìlẹ̀ rẹ̀ ní kí ni yẹ̀sù wọn lédè ìbúrò tẹ̀sí mọ̀ kíkà ló kú orúkọ tí ọba sọmọ rẹ inú kọ jẹ kó kọ èdè wọn àbí kó sì jẹ kó kọ tó ní ti pẹ̀lú ẹsìn kan ti kó kọ ọ̀ràn àbí kó kọ tó ní ti pẹ̀lú ẹsìn kan ti tọ anabi ẹsán àrẹ ìsàlà kẹ kó sì jẹ pé anabi musa náà musa musa lédè ìgboro kéde musa ni wọn pè musa. Musa ìlànà bí Musa ó kọ rẹ̀ lédè ìbúrò Musa ni àwọn bàtí lábá gbé sílábà náà ní Musa tonti pé Musa ń gbà tètè lábá Isa ń tètè tètè lábá náà lọ sọ pé ìbúrò wà ìbúrò gbọ̀sìgbà tí lábá pè tẹ̀ ló ń tẹ̀ pé ní àmọ́ di lábá o tẹ̀rẹ̀ Musa Musa ni lọ́rọ̀ mi wọ́n fi ní Musa lédè ìbúrò wọ́n tún pè ní míìṣà míìṣà ẹ̀sìn ìgbà tó yìnbó ti pè ní tiẹ̀ ó ní mọ́ọ̀sẹ̀ mọ́ọ̀sẹ̀ yorùbá sì ní mọ́ọ̀sẹ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ tó kálukú pẹ̀lú ó ti rọ ọlọ́run pè. tọ́ ọlọ́run bá wa màlíkà ń fún màríyàmà nírò. pẹ̀lú pé yóò lọ. ọwọ́ wá sọ fún yín pé yà á mọ̀rún yẹn mú iná lọ́hà yóò bá ṣe wọ kébé kébékẹ́lé lẹ́sìn mẹ́lì. اسمه المسيح عيسى بن مريم اسمه المسيح عيسى بن مريم إلى مريم

<laughs> so ismuhu ẹ̀ríkì bi kalimatin mu'annas gbọ́dọ̀ nǹkan tó já bo ni so eléyìí ti ń hàn wáyé sí bi kalimatin tọ́lọ̀ sọ yẹn ni pé wàá bí màá kán tó ṣe pé sábà bí bíbí rẹ̀ ní gbólóhùn ajẹ́pẹ́ ismuhu wasmul walad ṣèyí wa bi kalimatin ay bi waladin. يولد بسبب كلمة من الله اسمه اسم ذلك الولد لأن الكلمة هنا إشارة إلى الولد سورة الله تقول اسمه قل له wọ́n ti ń tọ́ka tó ọmọ tí wọ́n bí ọlọ́run ti sọ pé orúkọ ọmọ náà kì í ṣe orúkọ gbólóhùn náà orúkọ ọmọ náà ní kí ni ẹ̀yìn ìṣàbẹ̀wò àwọn ẹ̀kejì Mariam ni wọ́n bá sọ̀rọ̀ wọ́n wá ti sún kọ́ ọmọ fún kó tó di kó bímọ kí ni túmọ̀ sí. wọ́n lè túmọ̀ sí wípé ọmọ tó bí yìí yàtọ̀ sáwọn ọmọ yòókù o ó yàtọ̀ sáwọn anẹ́bí yòókù tó yẹ kó bàbá wọn wọ́n máa fi pè ọ́ eléyìí wọn ò bí ìwọ wọn ò máa fi pè wò tí ọ̀rọ̀ àkọ́kọ́ láti yọ sí látara gbólò láti dà kó yẹ ọ ní ìsìn o pé kò ní sí bàbá fọmọ yìí o àbí òye sẹ́nu pé gbàdá kọ́ pé ọlọ́run fún ọ nírò pẹ̀lú gbólù ẹ̀ pẹ̀lú ọmọ kátó fi gbára gbólóhùn ó lé lọ́wọ́ fi gbára gbólóhùn náà àbí òye tó ọlọ́run á sọ fún pé orúkọ ọmọ náà máa jẹ́ àyíṣá ìtùnú mọ́ọ̀rìyà mọ̀mọ́ lòun ni kò ní ní bàbá torí ẹ̀kẹ́ múra kó lè. tọ eléyìí fi hàn mọ́ọ̀rìyà láti sìn lọ ikú ọmọ tó ń wó bí tòun ọmọ ìyàlẹ́nu kan ni ìyá lásán ni òní kò ní lọ́mọ òun sì là kọ́kọ́ tí ò tún sírú ẹ̀ mọ́ tó ti kí wọ́n máa sùn pẹ̀lú ìyá rẹ̀ kò sẹ́nìkan tí wọ́n máa fi màmá rẹ̀ pé wọ́n àwọn èèyàn. àtúrọ̀mọ̀kùn wà nínú òfin ṣẹ̀ríà gbogbo ọmọ tẹ́ bá bí gbọ̀n náà dìnnà òfin ṣẹ̀ríà sọ pé kò ní bàbá kò ní bàbá màmá lónìí. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ sí irú ọmọ tí wọ́n bí gbọ̀n náà dìnnà ta pé òní bàbá sẹ́nu pé o ní bàbá tó dá àmọ́ pípé àdírẹ́sì fún mi tá a bá ń kó kọ rẹ̀ tọ́mọ ta lélẹ̀ yìí ṣùṣùgbọ́n a ní kò ní bàbá ṣùgbọ́n dájú kó ní màmá síbẹ̀ ló ti jẹ́ pé nínú òfin ọmọ ẹ̀sìn náà kò ní bàbá tí ó jogún kò sí ní bàbá tí ó jogún tiẹ̀ tó ń bá kú ṣùgbọ́n ní màmá tí ó jogún ó sì ní màmá tí ó jogún rẹ̀ tó ń lọ́ba kú àbí ìyá lọ́ba kú nítorí pé wọ́n sọ pé kò sí bí ìyá ti ṣe lè kọ́ ọ́ àbọ̀wà kò sí àwọn ọ̀jọ̀gbọ́n sọ fún pé inú ta ló ti jáde ṣùgbọ́n ọkùnrin ọkùnrin kan ò lè sọ pé mi mọ lọ́mọ ìdìnnà ká sì gbàgbọ́ kódà tó bá dájú pò nìkan lọ́ba ti dìnnà tó bá lò lónìí ó tún dára yóò tún yóò tún wù nígbà wo ìgbà nígbà wo ìgbà gba pípa pa ìpàlà pa ìyẹn tó bá ti ní ìyàwó rí tẹ́lẹ̀ tó tó ṣe dìnnà tó bá ti jẹ́ pé ìbáwí tó gba kó jẹ gbani yóò jẹ gbọgọ́rùn á wà á gbé sákò láàrin jama ọdún kan jẹlẹtùmí ẹtìn pẹtàkùrì buhari bẹ́ẹ̀ lànà bisimilá àdúrà sọ ẹni tó bá ti dìnnà tí òfin níyàwó rí tí òfin lọ́kọ rí tẹ́lẹ̀ lẹ́yìn tó máa jẹ gbọgọ́rùn tán á gbé wọn sákò láàrin àlùmọ ọdún kan gbáko ẹ dákun adá jìnnà kì í ṣe ń tún lù ọmọ tó bí nǹkan kì í tún ṣe tiẹ̀ ẹ̀yin mọ̀ pé nígbà tẹ́lẹ̀ kan máa ń kéré mú kó ló lọ́mọ sí náà èèyàn márùn mẹ́fà mi lè wá pé náà àwọn jọ sí jọ́nà rẹ̀ bẹ́ẹ̀ ni àgbẹ̀ ẹ̀kọ́ ta lọ́wọ́ àmì sọ̀rọ̀ pé gbogbo wọn náà tó tún sọ̀rọ̀ wọn tún dára ṣùgbọ́n bíi tó fi ma kò sí ebi nù rẹ ló ti jáde òun náà jẹ gba sí náà àmọ́ ló lọ́mọ tọ́ ó ṣe wá ṣe pọ́tájú ipe obìnrin lọ́ lọ́mọ ẹ̀sìn náà ọmọ ẹ̀sìn náà ò ní bàbá ǹjẹ́ ọmọ tí wọ́n wá bí lọ́nà sí náà tá a máa pè ní ọmọ màmá rẹ̀ bí tá a máa pè mọ orúkọ màmá rẹ̀ àní pé wọ́n po orúkọ màmá wọn ẹ níbi láwùjọ kódà mi jẹ́ ti lò fún ọlọ́ọ̀ kọ́jọ́ pé nìkan wọ́n pè lọ́mọ màmá rẹ̀ nítorí pé ìyá ló bí látara ìdìnnà. akẹgbẹ́wò kọ bàbá kan fún mi nítorí kábùkù ọmọ bàá máa kàn láwùjọ. nítorí pé máa ń pè ní kíní kan kíní kan zayidu ọmọ mẹmúnà à mẹmúnà báwo wò ní bàbá yìí sọ̀rọ̀ pé sáwọn èèyàn máa béèrè ni torí àwọn ti sọ pé lábẹ́ òfin òbúrú ká yá orúkọ kan ká yá orúkọ kan fún orúkọ kan wọ́n máa pè náà torí ọmọ ọmọ tí mariam ọmọ ló ń wọ ọmọ gbogbo ọmọ yòókù. torí kórúkọ ìyá tiẹ̀ inú wa máa fi pè é. lẹ́yìn eléyìí ọlọ́ni wájú ẹ̀ẹ́dẹ́ dọ́nìyà wàlàkìrọ̀ ọmọ yóò di abí láyé àti lọ́wọ́ abí oní kéèyàn ní àpọ́nlé abí kéèyàn jẹ́ ní àgbéga abiyi kéèyàn jẹ́ ní ti gbogbo èèyàn tí wọ́n ń kọlá fún eléyìí ni wọ́n ń pè ní abi wẹ́jì ìhàn lédè lárúbáwá ó ní í ṣe pẹ̀lú wẹ́jì ojú yẹn ni pé ojú rẹ̀ ojú tó ga ni fèsì rẹ̀ ga abiyi nù tọ anabi Isa jẹ́ abiyi láyé látàrí kọlọ ń ṣe ní kíni ó ṣe lánàá yìí torí pé èèyàn lásán kọ́ ní màjá nà bí. wọ̀jí hàn ọlọ́run bá ṣe láfi yìí láyé nítorí pé anabi Isa yòbèrè kò àtìmáta wà àbúrọ̀sà yóò mọ̀ wù afọ́jú sàn yóò mọ̀ wù adẹ́sẹ̀ sàn wọ́yọ̀ fi mọ̀ọ́tá yóò máa jókòó bí ẹ̀dínní là pẹ̀lú ìyọ̀dọ̀ ọlọ́ ìgbélé ìtọ́dà bíi. wọ̀jí hàn àbíyí ni. látàrí wípé wọ́n pè lọ́mọ zina ọlọ́mú kọ̀rọ̀ láti kékeré ọ̀fọ̀ra rẹ̀ má ọ̀ra yìí fúnra rẹ̀ láti jọ àkọ́kọ́ pẹ̀lú ìyọ̀dọ̀ lọ. wẹ̀dí hàn àbíyẹ̀ni fi dúnìyà láyé bí wọ́n àkọ́yọ̀ àti látàrí fún nínú àwọn ẹni tó láti káwọn bí ó ti gbà èyí lélẹ́yìí ní ọjọ́ tí kálukú ọmọ ẹsẹ̀ nílà yìí tí ọmọ sáká àwọn kan wá wà ní àwọn ẹ̀dọ́ náà tọ́lọ̀ ní ẹsẹ̀ kẹfẹ́ ńdọ́bà wò èyí ní abẹ́ ẹsẹ̀ yìí àyàtọ̀ sáwọn tó ti nà ó kéde wù fún sí kẹfẹ́ ọ̀gbọ́n àti ṣéwù ṣéwù tó ṣe bídí àti sí kẹfẹ́ nìkan àmọ́ àwọn anábì ọlọ́run ó sì pẹ̀ ọ̀gá àwọn ẹni tí ọ̀wọ́ àti pẹ̀ pátákáfà onídàáni anábì wa Muhammad صلى الله عليه وآله وسلم النبي عيسى باتابي النبي محمد الله صلى الله عليه وسلم أقابو بابي قوم له أقابو بابي tọ́lọ́ bi. béèrè kí ànábì láti àbí ni ni ànábì kó ọlọ́run ní ti dúnìá láyé bi ṣé àbí ìwá ni làwọn ọmọ yahoo bí inú ọ̀fojú rẹ̀ rí mà àbí yìí ni làwọn ọmọ làwọn yahoo bí pé lọ́mọ àtìná tàbí yìí ni làwọn yahoo bí lépa báwọn pa tí wọ́n sì pa lérò fi wọn tó ti pé rọ́ọ̀lì tàbí yìí ni wọ́n mú ni wọ́n kàn lẹ́kọ̀ọ́ lórí èso bí èso é tàbí yìí ni òní wọn mú tí wọn gbá lájàgà lórí lọ́rùn tàbí yìí ní tọba bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lásìkò lọ sọ̀rọ̀ ìwà nìyà ọlọ́pàá ìwà nìyà àbí talọmọ yìí gàá ti fún mi níyì ọwọ́ Ọlọ́run máa náà ló wá pè lábì ṣé àwa wá lè tàbí ká má tàbí ká ẹ jẹ́ ká padà sẹ́yìn. nínú ta nẹ́bí Musa alayhi salam ọlọ́run bá ní yá iyọ̀ alladhina amanu la takunu kalladhina adamu Musa fabarra'ahu Allahu mimma qala wa kana 'inda Allahi wajiha ọlọ́run ní ẹ̀yin olùgbà bó dodo ẹ má dàbí àwọn ẹni tó fara ní ànábì Musa ọmọ Imran ẹ má dàbí àwọn tó fara ní. ọlọ́run ọba wa pọ̀ mọ́ dènà tí wọ́n fi fara ní anabi musa wa jẹ afi afi lọ́dọ̀ lọ ọlọ́run ni wọ́n fara ní tó ń tara tí wọ́n fi ní òun ní kọ́ mọ́ ẹ̀sẹ̀ afi lọ́dọ̀ lọ péye wa àdébà anabi isa náà tó ń tara tí wọ́n fi ní tó ń ta ìdá táwọn Yahudi ṣe sí tó pé kọ́ mọ́ ẹ̀sẹ̀ afi lọ́dọ̀ lọ tó pé kọ́ mọ́ ẹ̀sẹ̀ afi lọ́dọ̀ lọ torí tẹ́lẹ̀ àwọn afi yìí pọ̀ nínú àwọn èèyàn táwọn èèyàn àbùkù tí wọ́n ń kàn wọ́n pé kí wọ́n má jábì yìí lọ́dọ̀ lọ torí pé níta ń pè ní yìí lódodo tó náà ní kọjá bì yìí lọ́dọ̀ lọ kéde kọjá bì yìí lọ́dọ̀ ọmọnìyàn. ara wọn fi ní anabi musa aleyhi salam ó wà nù sọ́hí anabi musa aleyhi salam ó jẹ́ nípa tàpá sí ìfésì àwọn ọmọ israẹli àwọn ọmọ israẹli nígbà tí wọ́n bá fẹ́ wẹ̀ wọ́n máa péjọ wẹ̀ nìkan náà wọn wà bọ̀ wò kálukú ọmọ wò bí kálukú. anabi musa aleyhi salam táwọn bá fẹ́ wẹ̀ kò sẹ́ni tó ma fi tí wọ́n ti wẹ̀ kò sẹ́ni tó ma fi tí wọ́n ti wẹ̀ wọ́n ata kété sí gbogbo èèyàn nígbà tí wọ́n bá wẹ̀. àwọn ọmọ israẹli wa bẹ̀rẹ̀ sọ pé nǹkan kankan ló mú musa mọ̀mọ́ wẹ̀ pẹ̀lú wa bí ìbá ṣe pàṣẹ pani. subhanallah sẹ́ẹ̀ <laughs> mọ̀ pé àwọn èèyàn tó jẹ́ pé ó ń fìdí náà ni wọ́n wọ́n máa ń tì yẹn ṣe déèyàn fẹ́ ṣe wọ́n lásùpá ni wọ́n sì sàtùpá sẹ́wọ̀n pé tí ọ̀rọ̀ yìí bá pọ̀ sẹ́ńtì bá yẹn jẹ́ ká ìyẹn lè wò tuntun ní ọ̀gá péjọ sẹ́wọ̀n gbogbo yìí ti péjọ abẹ́ ti péjọ ẹjẹ́ ń bọ́ sókòtò fẹ́ wo <laughs> kẹ́ẹ̀dú lé bá àmọ́ fún yẹn sàtùpá subhanallah báyìí ni wọ́n sọ fún anabi musa wọ́n sọ lẹ́yìn wọ́n sọ lẹ́yìn títí anabi musa ti pọ̀ kí ló wá ṣẹlẹ̀ anabi wa muhammed sallallahu alayhi wa sallam alanabi musa lọwẹ ńjọ kan pàtó lọwẹ wọn bá bọ sọ wọn bọ sórí òkúta àpáta kan bẹ sòsì anabi musa bọ sọ bẹ ẹrí nu ẹsẹ máa béèrè kókó gbà pé pé ẹsán bá ń tẹsẹ bá fi hàn wá kò sì tún tọ́ka kó nù sẹ́rí àwa pé tó bá wẹ kó ẹwù rẹ lẹ̀kọ́ wẹ dáadáa lópin ìgbà ti kébi tó nìkan ò rí ọ tọ́ba tiẹ̀ wàá jẹ́ pé léwẹ̀ ló ti fẹ́ wẹ̀ ni alihamudulilayi àmọ́ tó wáá kó di pansata ni sẹ́nìkan kan ò rí ọkọ̀ burú àmọ́ ọlọ́run lọ́tọ́ka ti jọ ẹ̀sìn tọ́ba yẹ pé ló ti gbayawu ni tí èsì léwẹ̀ tí èsì kan ọba sábà tẹ́ńbẹ̀ kò burú ṣùgbọ́n anabi musa aleyhi sẹlẹm ìwà àti kọlọ sábà tẹ́léwẹ̀ o ìmáàmù Nawawi rahimahullah wọn làwọn kan sọ bẹ́ẹ̀ nínú àwọn olùmọ̀ pé tó bá tẹ̀ fún dẹ́ba náà ní kó tó sábà tẹ́wọ́n pẹ̀lẹ́ ìfẹ́ tọ̀ nítorí di eléyìí báyìí anábì musa àrí ìṣẹ́lẹ̀ wọn abẹ́ wọn sórí òkúta. wọ́n fi lórí àpáta àwọn wẹ̀ bẹ́ẹ̀ ti wẹ̀ tẹ́tí wọn náwó pé káwọn mẹ́rù báyìí àpáta bá túlẹ̀ anábì musa bá lé anábì musa bá lé àpáta àpáta bá dúró díẹ̀ sábà musa bá ti ní kó wọn ná àpáta ó tutù lẹ̀ títí tápàtà fi di aṣọ déwájú bí táwọn èèyàn wà. subhanallah anábì musa débẹ̀ ní òun wọ́n rí kékeré sàtùpá gbaná làgbàtà tó dúró ọ̀rẹ́bì musa mẹ́wù rẹ̀ gbaná ló tó wá wọ̀ ọ̀rẹ́bì musa mú kọ̀pá rẹ̀ tẹ́tí máa ń yàn wọ́n bẹ̀rẹ̀ síbi títí tèrí àfún àpáta pé sẹ́mi kò dúró dúró sẹ́mi kò dúró dúró kí ló dé tó dúró. <laughs> tọ́ ọlọ́dẹ fẹ́ bá rọ ọ̀húnlọ́hún mi máa kọ́ọ̀lù ọlọ́run ọba là á ọ̀pọ̀ má kúrò nínú تري كمي ما سنة وعسى أن تكرهوا شيئا عسى وعسى أن تحبوا شيئا وهو شر اللفظ وعسى أن تكرهوا شيئا وهو خير اللفظ قلت لك كان كافر لقد قال كل شيء